وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبعد الله سبحانه وتعالى tó tún kọ ìjókòó wa ní àárọ̀ ìní ọba tí ó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ tú wa ká inṣàlá al-karim ní halkọ tí ń bọ̀ ìjókòó padà sí àsìkò tó máa ń bẹ̀rẹ̀ inṣàlá al aago mẹ́wàá gẹ́gẹ́ ìdí tí a fi ń sọ eléyìí ni wípé taba tètè bẹ̀rẹ̀ ẹni tí o bá tètè wá àtọ́rí á padà sí tàǹbà bọ̀ ìyẹn lórí irun a ti ṣe àlàyé fífọ kàn mọ́ tó jẹ́ pé ó pọn dandan lérí gbogbo ẹ̀dá kò sí tí à ń fi ń fọ kàn ẹ̀dá mọ́ bí ibà ṣe àlàkídà bó ṣe jẹ́ wípé kò sí tí máa kó ìparun bá ọkàn tí fi sọ ara di ntí àfẹ́ bí shirkiyat àti kayapa sí sunna bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé kò sí tí máa yẹ ẹ̀mí bíi tawhid àti tamassuk bí sunna kéèyàn dì máa àní wípé bọ́dà bá dẹ́ẹ̀dá ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni nírọ̀rí ní sọ̀rọ̀ sí àti ṣe sí ó ní máa ń rọ gbogbo tí ọba dẹ́ẹ̀dá dá fún èèyàn tí gbogbo ẹ̀ máa ń fi lọ déédéé tó ti di wípé ìròrí ìsọ̀rọ̀ sí ìṣesí. Si, ó yapa sí bí ọba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam èèyàn bá ń rí ìtẹ́lọ́rùn tàbí gbádùn kan látara rẹ̀ fúngbà kan èbùbù wàhálà tó pọ̀ tí ń bọ̀ níwájú ni èèyàn gbọ́dọ̀ mẹ́lẹ̀ ó ń pè bùbù ni torí ọba adẹ́dà sọ ó ní sanastadrijuhum min haythu la ya'lamu a máa fọ́n wọn a máa tàn wọn lọ́nà tí wọn ò ní gbà wa umli lahum a máa fọ́n wọn gbé lárugẹ ẹni tí pé a ah, gbogbo tẹ́ǹsì yìí kò kò eléyìí ọ̀yà yóò ṣe tóró pòun ya ní títí ọmọ nínú ètò ọba adẹ́dàá. ọlọ́run ọba ọ̀jẹ̀ kó máa rí bẹ́ẹ̀ fún takute ni tó yẹ pé ń bọ̀ bá wa gbà mú sìnkún ọba adẹ́dà bá gbà mú Allah subhanahu wa ta'ala kò ní bọ́m̀bẹ̀ yọ̀wọ̀ a máa ti àtibì kan bọ́ síbì kan nínú wàhálà títí tí ó fi lè jẹ́ ọba adẹ́dà ń pè kọ́ba adẹ́dà máa ṣètò wa bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé ọ pàtàkì ìfọkànmọ́ni pẹ̀lú kíni pẹ̀lú tawhid ìfọ arama pẹ̀lú sunna gbogbo béèyàn bá ṣe ń ṣe nǹkan rẹ̀ ní gbogbo ìgbà kọ́dálérí àgbọ́yé pé Allah subhanahu wa ta'ala o ó kí ọba rẹ ọlá lórí rẹ̀ ọmọ ntòun rò tó bá ti yapa sílẹ̀ yìí subhanallah nínú ròrí ìsọ̀rọ̀ sí àti ṣe sí rẹ̀ ó ti ó ti fa wàhálà fúnra rẹ̀ tó jẹ́ pé láìpẹ́ láì jìn sí ìwé kọ sí ọba adẹ́dà kíákíá ni máa jẹ́ ọba adẹ́dà máa fi ránṣẹ́ ló fi jẹ́ wípé kò sí tí máa fi nǹkan tíyẹn ń béèrè lọ́wọ́ bá dẹ́dà tí máa fi tètè tẹ̀yàn lọ́wọ́ tó tó tẹ ọ kíkí al-ubudiyya lillahi subhanahu wa ta'ala tahqiqi ubudiyya lillahi yìí máa fi lọ́lẹ̀ pé àní ẹnìkan ṣoṣo tó tó sìn wọ́n ní Allah subhanahu wa ta'ala nírò rí èèyàn ní sọ̀rọ̀ sí rẹ̀ àti ṣe sí rẹ̀ tẹ́lẹ̀ yìí bá ti yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá ló wá kan ètò tẹ̀lé ní ètò wúwo jù nínú ìjọsìn kí ni asọ́láàt asọ́láàt òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní istaqimu walan tahsu anna khayra amalikum as-salat walan yuhafizu ala al-wudu illa mu'minan ẹ dúró déédéé ẹ ní máa rírì kéèyàn dúró déédéé nínú àpèjúwe dáadáa dídúró déédéé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé iza ahsana ahadukum islamahu tọkàn nù yín bá ṣe islam rẹ̀ dáadáa bó ṣe kó ṣe fakulu hasana ya'miluha gbogbo sẹ́ẹ̀rẹ̀ kan tó bá ṣe tuktabu lahu ashara amthaliya ila sab'u mi'a da'f. kìí ṣe ládàá kan ni wọ́n bẹ̀rẹ̀ sí kọkun lórí iṣẹ́ eré kan tó bá ṣe láti ìpele mẹ́wàá ni wọ́n ti gbé tí ó fi máa wọ bíi ọgọ́rùn-ún lọ́nà méje tí ó tún fi jù bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé èèyàn méjì kírun nínú sáfù kan náà bàtórí wípé ọ̀kan nu wọn bó ṣe mú irun rẹ̀ ó yàtọ̀ sí tẹnìkejì ládàá wọn o mínímọ̀mù ládàá jama ó náà ní kíni twenty seven àbí mẹ́tàdínlọ́gbọ̀n ẹnìkan nu wọn lè má gba mẹ́tàdínlọ́gbọ̀n ó lè jẹ́ láti mẹ́tàdínlọ́gbọ̀n lọ́nà mẹ́wàá tí ó fi mọ ọlọ́tọ̀nà ọgọ́rùn-ún tí ó máa lọ ní ìpele ìpele bẹ́ẹ̀ náà ni sadakat minimum ètò kéré jùlọ tá a gbà nu agbo òun ètò àdàkọ ni but torí wípé ẹni tí ń kì í kì í ṣèyàn bẹ́ẹ̀ níwájú ọba adẹ́dà látara kínni látara àkídà rẹ̀ ìdódédé lọ́fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ntọ́kọ́kọ́ fi ń kọ́ àwọn sàábé radiyallahu anhu oníkíni àkídà ìkódúró déédéé nǹkan bí ọdún mẹ́tàlá lójúṣẹ́ náà sàásàlà fi ṣiṣẹ́ lórí lọ́n fi sọ wípé alamana rasulul imana òjíṣẹ́ náà sàásàlà ń kọ́kọ́ wa ní ìgbàgbọ́ thumma alamana al-Qur'an lẹ́yìn ìgbà yìí lọ́wọ́ akọ ní Qur'an fasdadna li Qur'an ìmánà Qur'an wa ṣe àlékún ìmánu fún wa bẹ́ẹ̀ náà ni sàbẹ̀ ní ilẹ̀ sọ radiyallahu anhu wọn làwọn èèyàn wà nígbẹ̀yìn Qur'an ni wọ́n kọ́kọ́ kà kò sí ìmánì wọ́n kàn máa kà ní kò ní sí àpẹẹrẹ kankan nínú ìṣesí wọn pé àwọn eléyìí ń ka Qur'an àpẹẹrẹ kankan ò ní sí pé àwọn eléyìí nǹkan Quran torí pé kí ni alikawa ni ọba adẹ́dà ní pé ẹnikẹ́ni tí ń bá ń kà kò ní ṣìnà kò sẹ́ni tí ọ̀ka tí ò ní tẹ̀lé ẹni tí ń bá dẹ̀ ti ń tẹ̀lé kò ní ṣìnà kò ní sórí bú tábà tí wàá rí tí ò jọ́ a ká padà sípìlẹ̀. Si ìṣẹ́nà sáà sọ́lá istaqimu ẹ̀dúró déédé o ẹ̀ ní máa rírì kẹ́ ẹ̀dúró dé. wà á lẹ́mu ẹ̀ mọ̀ dájú pé khayra amalikum ètò dáàjù nínú sẹ́yìn tẹ́ẹ̀fì jèrè níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ń jọ ń gbé ní alikiyama asọ́láàt irun ni. ṣe tá a yẹ wòrè ó ní ẹ̀dá kọ́kọ́ gbọ́dọ̀ mójútó nínú iṣẹ́ rẹ̀ tí ò bá ti yanjú kò sí tó yanjú tó bá ti yanjú kí ló jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ ó ní suliha lahu sa'iru amalihi gbogbo ohun tó bá wà nínú iṣẹ́ rẹ̀ yòókù á bá tún ṣe níjọ́ gbẹ̀ndẹ̀ alikiamu ṣùgbọ́n ẹnikẹ́ni tí wọ́n bá da ìrun rẹ̀ lù láyà kò sí tó gbé wá gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiamu tí ó yege lọ́fíjẹ́ pé ó pàtàkì ká mójútó òrùn ká tó gbọ́wọ́lé òrùn ó ní àwọn ìpèsè tá a gbọ́dọ̀ mú wa níbi ìmọ́tótó ló jẹ́ kí a sọ̀rọ̀ apẹ́ díẹ̀ lórí bó la ṣe mára bó tọ̀ bó la yàgbẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe léyìí bá ṣe kú láfi mọ́ àpèjúwe wa òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ń kọjá níbi àwọn sàárè ó wá dúró allah subhanahu wa ta'ala ó fi hàn án bí ṣe máa ń fi ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan hàn tí àwọn ọmọ ó ní àwọn méjì tí wọ́n bẹnu sàárè ìyà ń jẹ wọ́n lọ́wọ́ báyìí ntí ń dẹ̀ ń kó yà á bá wọn kìí ṣe tí èèyàn ò lè mójútó ńgbè yẹn wà láyé kìí ṣe tó nira lọ títí ọlọ́kan nù wọn tó bá ń tọ̀ kò yé ṣe dáadáa ìmọ̀ kọ́mọ́ kọ́mọ́ jẹ́ kó dá kọ́mọ́ kan sí lára tàbí kọ́sá. dà sí lára níbi tó ti ń tọ̀ anyhow. wọlé kejì gbọ́ yìí sọ yìí àti sísọ̀rọ̀ ẹ ọmọlà kejì lẹ́yìn gbogbo nǹkan yìí n tó ṣe kóraró fún nígbà yẹn wà láyé ni tí kò lé jù ṣùgbọ́n torí pé wọn ò múra sí lọ́fà wàhálà fún un. òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó wá mú igi tí ó tutù tí ó ti gbẹ ó wá fi dóbẹ̀ lópin ìgbà tí àwọn igi bá fi tutù wọ́n máa ṣẹ́wọ́ ìyà sàárè wọ́n máa wọ́n máa dẹ̀ ṣèdẹ̀kùn fún wọn. fáwọn yìí nìkan ni kò túmọ̀ wá sí pé gbogbo òkúta máa ń sin lẹ́yìn wọn àwa máa fi igi tútù dóbẹ̀ torí tó bá jẹ́ pé a lè máa ṣe bẹ́ẹ̀ lọ ni lẹ́yìn ìyẹn òjíṣẹ́ ńlá àbá máa ṣe àwọn yòókù bọ̀t kò ṣe àwọn sábẹ́ ìbá máa ṣe wọn ò ṣe kì í ṣe ẹnìkan a mú àwọn àlàyé wá òjíṣẹ́ ńlá sọlá àṣọlá sọ yìí pé umira bi abdin an yujallad fi qabrihi mi'at jaladan jaldatan wọ́n pa àwọn màláìkà láṣẹ pé kí wọ́n fún ẹrú ní ẹgba ọgọ́rùn-ún nínú sàárè rẹ̀ famazala yasal wa yadi'u hatta ju'ila jaldatan wahida gbàtẹ́bẹ̀ pọ̀ àti kígbàjarè kí lòun ṣe kí lòun ṣe torí ipò jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ní kí wọ́n sọ ọgọ́rùn-ún yẹn di ẹyọ kan ṣoṣo falamma julida. ṣùgbọ́n ẹyọ kan náà wá ń kọ́ ńgbà wọ́n nà á mọ́lẹ̀ akọ́bùrúhù náà rán ọ̀kọ́mọkọ́ rọ̀ṣọ́lá ṣọlá rọ̀ṣọ́ sàárì rẹ̀ gbiná ni. fẹlẹ́mà àfẹ́kọ́ nígbà tí ọwọ́ tají padà tí iná lima jẹ́lẹ̀ tùmú ní kí ni tí mo ṣe tẹ́ ẹ fi nà mí wọ́n wá sọ fún yìí pé innaka sọlẹ́yìntà sọlẹ́yìntà bidoni tuhur ó kírun kan ó kí pẹ̀lú ìmọ́tótó. wa marata bi mazlumin walam tansurhu ọkọjá lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń ṣèbàjẹ́ fún ó ṣe ìrànlọ́wọ́ fún bí tiẹ̀ ṣe pé wọ́n sọ fẹ́ni tí ń ṣe àbòsí yẹn pé ah, ó ṣe dá o tó ṣe yí ọ̀dà wọ́n ṣe báyìí yóò fún ní kíni yóò fún ní ìdùnnú yìí pé òun tiẹ̀ rẹ ní gbẹ̀hún lẹ́yìn. kódà bó bá jẹ́ pé pẹ̀lú àwọn òbí èèyàn ni ẹbí èèyàn ni ń ṣàbòsí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó ṣe àbòsí ní èèwọ̀ fún dáàtì rẹ̀ nítorí náà ó ní ẹ má ṣàbòsí ohun ẹ fi mọ ẹnì kankan gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ ni tí Allah subhanahu wa ta'ala ni kò jíṣẹ́ náà sàásìlám kọ́kọ́ fi kọ́ àwọn sàábé torí pé kí ni Islam ẹ̀sìn ni tó jẹ́ pé ẹni tó wà fún lọ́mọlúwàbí ènìyàn ẹni tó pé tán tó máa ti ń ṣe ẹni tí ò máa ti ń ṣe kadirufi anul qalam bí wèrè tí nǹkan fọwọ́ bá lórí tàbí ẹni tí kìí ṣara rẹ̀ mọ́ kìí sọ̀rọ̀ àyàn ìwọ̀ àwọn àwọ̀ ẹ̀sìn a ti gbé kúrò lórí rẹ̀ ìwọ̀ ẹ̀sìn a ti gbé kúrò lórí rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá yẹ pé orí jọmọlúàbí ọmọ tí ń ṣe ó pé ẹni tí Islam bá sọ̀rọ̀ fi jẹ́ pé condition májẹ̀mọ́ àkọ́kọ́ fún ìjẹ́ mùsùlùmí oníkérí èèyàn pé ẹni tẹ́rí rèé sáré torí rèé ò sí ń bẹ́ẹ̀ ẹlẹ́yìn ẹsẹ̀ kìí ṣe ń dá àti ẹ bá sọ̀rọ̀ ẹ̀sìn ló fi jẹ́ pé a lo àsìkò tó pọ̀ ó fẹ́ tó oṣù mẹ́fà lórí ọ̀rọ̀ akaid akida àgbọ̀dọ̀ ṣe báyìí àgbọ̀dọ̀ ṣe báyìí báyìí la ṣe ṣe bí mùsùlùmí ṣe ṣe ni àgbọ̀dọ̀ ṣe bídà. lafafi sọ yìí pé awwalu ma yajibu ala al-mukallaf tasihu imanihi nǹkan àkọ́kọ́ tọ́jú ọ̀ràn yẹn fún gbogbo ẹni tó bá ti níwọ̀ lórí tó ti bàlágà lóbìnrin tó bá ti bẹ̀rẹ̀ sí rí nǹkan oṣù ọkùnrin tó bá ti wọdún mẹ́ẹ̀ẹ́dógún tàbó ti lálàá tàṣírí ìmánì kó tún ìgbàgbọ́ rẹ̀ kó ṣe kó tún ṣe kó yanjú ẹ̀ sí dáadáa àgbọ̀dọ̀ ṣe báyìí mùsùlùmí àgbọ̀dọ̀ ṣe báyìí bí mùsùlùmí ṣe ṣe ni gbogbo àwọn tí mùsùlùmí ó kó ṣe kó máa gbogbo ntọ́ yẹ kó yẹ àdìọ́kàn ẹni tó bá pera rẹ̀ ní mùsùlùmí tá a fi sọ pé mùsùlùmí lélẹ́yìí kọ́ mà. ntí kálímà abala kìíní rẹ̀ àtẹ́gẹ́jì tó kó sínú kọ́ mà ntí bìíwó ọgbọ́dọ̀ mà láfi pẹ́ lórí rẹ̀ tọ́jà pé tí èèyàn bá téèyàn bá lóun jẹ́ mùsùlùmí tó bá ti wí gbólóhùn yìí ó ti jáde nígbà yòòlá. gbogbo eléyìí la fi pẹ́ lórí rẹ̀ àfààní thumma ma'rifat ma yuslihu bihi farda aini lẹ́yìn ìgbà náà ó dandan lé lórí kọ́ mọ́ ti ọmọ tọmọ ń tún ntọ́jẹ́ ọ̀rọ̀ yẹn lé lórí tẹ́nìkan ò lè bá mú kó kọ́mọ bíi kíni ó ní káàkáàmì tọ́hárà bí àwọn òfin tó dè mọ́tótó àtọ̀ ni àyàgbẹ́ ni àmọ̀ràn jẹ́nàbà ni obìnrin nǹkan oṣù obìnrin ni apẹ́ lórí eléyìí náà àti bí ṣe wá fóbìnrin tọ́rọ́rùn àyàn ni fún ọkùnrin kó ma torí ìyàwó rẹ̀ àwọn aráalé rẹ̀ ó gbọ́dọ̀ ṣe àwọn àlàyé fún wọn yékéyéké tí ò bá mọ́ra mọ́ ọ̀rọ̀ ọ̀run torí bí irun ṣe jẹ́ kọ́kọ́rọ́ àlìjẹ́nà bẹ́ẹ̀ náà ni mọ́tótó jẹ kọkọrọ irun. Mm -hmm. ọkùnrin gbọ́dọ̀ mọ̀ kọ́mọ yékéyéké láti fi ìyàwó rẹ̀ láti máa fi àwọn ìbéèrè ọ̀wà àtọwọ́ ìyàwó ọkọ mi ọjọ́ márùn ni máa wá fóun tẹ́lẹ̀ lóṣù yìí kò ṣe bẹ́ẹ̀ àlejò wá bẹ́ẹ̀ wọ́n ń ṣe ségesège tọ́ba wá báyìí wá báyìí gbogbo eléyìí lólófin torí wípé ọ gbọ́dọ̀ mọ kí ni hálù tó ń wà ṣé kó wọn máa kírun ni àbí kó wọn máa kírun ọkọ gbọ́dọ̀ mọ̀ bàbá gbọ́dọ̀ mọ̀ láti fi kọ́yà ló fi jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tí ọkùnrin àtobìnrin ọkọ̀ọ̀kọ́ bára wọn sọ tí wọn bá ti délé ara obìnrin bá ti délé ọkọ rẹ̀ báyìí ọkọ àwọn ẹ̀kọ́ yìí yọkọ̀ọ̀kọ́ bi léèrè báwo lẹ ṣe máa ṣe léyìí báwo ló ṣe wẹ̀ báwo ló ṣe wẹ̀ mọ́tótó mọ́tótó haid torí bákan náà láti ṣe ṣe ìwẹ̀ yìí àti ìwẹ̀ kíni junub bó ló ṣe ṣe lé bó ló ṣe ṣe tọ̀ torí ibi tó bá wọ́ ń bẹ̀ kó bá ṣe kó bá tún ṣe ọ̀ràn yẹn ni fún gbogbo ọkọ kọ́mọlé. ọkùnrin tí ò bá mọ léyìí láti fi yanjú rẹ̀ fún ìyàwó rẹ̀ ó ti kó sínú wàhálà níwájú ọba adẹ́dà torí pé kíni kí lọ́ba adẹ́dà sọ ó ní kú àǹfọ̀sẹ̀kùn wa ahlikum náà ẹ wá ìṣọ́ forí ara yín àti àwọn ará ilé yín kúrò nínú kíni inú náà wàkúùdù an-nas wal-hijara tó jẹ́ wípé ìtààfin dá iná yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àtòkúta ọpàtàkì mùsùlùmí gbọ́dọ̀ mọ eléyìí òfin tó dé tẹ́lẹ̀ yìí bá ṣẹlẹ̀ bóò ni ó ṣe ṣe títí yìí bá ṣẹlẹ̀ bóò ni ó ṣe ṣe ọ gbọ́dọ̀ tó yékéyéké fún ọkùnrin ọmọ obìnrin ọmọ ọkùnrin ọmọ láti fi kọ́ ìyàwó rẹ̀ àti láti fi tají ẹjọ́ máa ṣọ́ ni ẹjọ́ máa ṣọ́ àlejò ó ti dé bọ́ọ̀ ló ṣe a mo rí i pé ó ti ń jujọ́ mẹ́ẹ̀ẹ́kan lọ ní ìsìn báwo ló ṣe ẹ ọwọ́ báyìí ẹ wàá di ọ̀dà alẹ́ ẹjọ́ tún ṣà láti kóra yín kúrò nínú ewu ọba adẹ́dàá Allah subhanahu wa eléyìí ni ìmọ́tótó ẹ̀sìn nígbà tí tọkàn bá ti kúrò ó kù ti kí ni tààrà. bó la ṣe ṣe àlùwàlà àlùwòdò a ṣe apẹ àkíyèsí wa sí wípé mùsùlùmí o níbi àlùwàlà kìí ṣe bọ́kẹ́tì tí a máa fi ṣàlùwàlà níwọ̀ntúnwọ̀nsì ni bí iná àpá ṣe wà lórí gbogbo nǹkan iṣẹ́ àpá ó wà níbi àlùwàlà náà tá a gbọ́dọ̀ ṣọ́ra fún tọrọ jíṣẹ́ lásìlá ara sálàm sọ yìí pé wàlẹ̀ kúntà àlàáṣà tẹ ìlbáhàr kódà bọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ odò ẹ̀gbẹ́ òkun ọ̀ gbọ́dọ̀ lómi nílò yàwálù ọ̀ gbọ́dọ̀ lò ní ìwọ̀ntúnwọ̀nsì àfijọ́ yìí pé ìpa ọwọ́ rẹ̀ méjèèjì pọ̀ báyìí sallallahu alayhi wa sallam ní fi ṣàlù mẹ́rin rẹ̀ ní fi wẹ̀. ìwẹ̀ mọ́tótó là ń sọ o kìí ṣe ìwẹ̀ ọṣẹ o ìwẹ̀ mọ́tótó ọ pàtàkì ká má bàa kọjá àlà àti mú ẹnu bà ọ̀rọ̀ nípa àrùn àwọn àsìkò ipò tó dúró sí bá a ṣe gbọ́dọ̀ fi lọ́ra torí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta dájúdájú irun o àṣì ní ọ̀ranyàn fún àwọn olùgbàgbọ́ òdodo ní ọ̀ranyàn pẹ̀lú àwọn àsìkò rẹ̀ tó bá wá làwọn sálàfù máa fi sọ pé irun bíi hajj ni tásìkò rẹ̀ bá ti kọjá. èèyàn ò lè mú wa mọ́. la fi ṣe kìlọ̀ fáwọn ajẹun bọ̀ wípé èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ òní tí èèyàn ò bá ṣe pé ní ìdí pàtàkì ó sùn ó gbàgbé tàbí èèlọ ó dákú tàbí obìnrin. tó wà nínú nǹkan oṣù. tàbẹ́ni tí ò tiẹ̀ máa kọ́ndíṣà tàbẹ́ni tó ṣe ń gbà slam àwọn tí a kà lọ báyìí zuhur tó kò kí àìlà kò kí zuhur ọ wá fi màá fàsìkò yẹn lọ́ra asiri fi tó ó fi ń wọnú asiri kò lè san zuru yẹn mọ́ títí díjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kó sina sínáfìlà kiki dada kó dẹ̀ máa kí yòókù lásìkò ni. gbogbo ẹ̀ ló ní àsìkò eléyìí lọ pàtàkì a gbọ́dọ̀ mójútó eléyìí inshallah alikiri karim kí n là wá máa fi máa pàṣípò tó kí n lọ́ọ́ bá a dẹ́dà là kalẹ̀. tí ó fi pè wá sásìkò inshallah alikiri láfẹ́ mẹ́lẹ́ inshallah halkotumbo torí pé kí ni ẹ̀sìn wa àkọọ́lẹ̀ ni ẹ̀gbà wa ni kìí ṣe pé a kàn lè ṣe bó ṣe wù wá lá dínú riwaya dínú islam riwaya allah subhanahu wa ta'ala ó sọ fún jibril wípé kó sọ fún muhammad sallallahu alaihi wa sallam báyìí òjíṣẹ́ lásán àṣìlá wa sọ fún àwọn sàbẹ báyìí àwọn sàbẹ sọ fún àwọn tàbíì àwọn tàbíì wọ́n sọ fún tàbí tàbíì àwọn tà wọ́n wá ń bọ̀ báwọn tó yẹ débi tó dé lọ́dọ̀ wa ń sìn. ló fi jẹ́ wípé kí ni tí nǹkan kan bá fẹ́ dojúrú a wà máa mú a máa tọ́ ibi tó lọ sí ibi tó ti ń bọ̀ tó ti ń bọ̀ níbi tá à ń ti ń tọ́sà yìí a máa ṣọ́ àwọn ẹni tá a fẹ́ gbọ́rọ̀ lọ rẹ̀ séyàn rẹ̀ ni sọ́pọ̀lọ́ rẹ̀ pé. àdáàlà gbogbo nǹkan wọ̀nyí gbogbo àwọn májẹ̀mú yìí àtọ̀. ló fi pàtàkì ká ṣọ́ gbogbo àwọn eléyìí torí eléyìí gangan lẹ̀sìn tí ò bá ṣí ìwọ̀ yìí ni ẹni tó wọ sọ ní tó bá wù ẹni tó bá wù ọkàn sọ ní tó bá wù ṣùgbọ́n tó bá ti di pé ah, níbo ló níbo àná ẹlẹ́kàá àdà níbo ló ti gbélé wa o níbo láti rí i àtọ̀pinpin rẹ̀ sọ́fẹsẹ̀ múlẹ̀ sọ́fẹsẹ̀ múlẹ̀ eléyìí lẹ́sìn kìí ṣe kó pọ̀ sọ yẹnjú ni ètò yẹnjú lọ́ba adẹ́dà fẹ́ gbà kìí ṣe tó pọ̀ lọ́jà amúrata ọ̀fẹ́ ṣèyàwó àfẹ́ ni gbogbo eléyìí lọ́la kọ́ọ́lẹ̀ gbogbo ẹ̀ lẹ́sìn bó o la ṣe tí ó fi jẹ́ pé ọba adẹ́dà ọ̀ lọ́wọ́ sí i. gbogbo eléyìí ló pàtàkì ìwọ ní tá a gbọ́dọ̀ ṣọ́ tá a bá ṣọ́ aburú ní fà a fẹ́ tajà a fẹ́ rajà a fẹ́ yáwó a fẹ́ náwó bóòlù á ṣe náà bóòlù á ti ṣe gbogbo ẹ̀ kọ́lẹ̀ téèyàn bá ti yẹ nídìí rẹ̀ ntọ́ bá forí kó ah, falaya ló mọ̀ náà ilà náà sọ. kọ́mọ kọ́mọ blame ẹnì kankan àforí ara rẹ̀ ló fi jẹ́ pé ẹ̀sìn ìwà mẹ́sìn ọ̀pọ̀ dandan lórí gbogbo wa gbogbo wa dókítà ni ọ engineer ni ọ lọ́yà ni ọ economist ni ọ oníṣẹ́ oṣù ni gbogbo ń tọ́ ń bá ń ṣe láyé kátàkárà ló ń ṣe iṣẹ́ ọwọ́ ló ń gbogbo tó máa ń ṣe ọgbọ́dọ̀ mọ ìwọ̀ ìwọ̀ ọba adẹ́dà lórí rẹ̀ kọ́ má ba kọjá àlà torí gbogbo ìgbà tó bá ti kọjá àlà ó ti yọ àlùbáríkà ó ti yọ kúrò nínú ọ̀rọ̀ orí ara rẹ̀ ó lè pọ̀ but kò ní wúlò kìí ṣe pípọ̀ lèrè yíyanjú ń lèrè tí mùsùlùmí máa ń lé eléyìí pàtàkì a gbọ́dọ̀ sọ eléyìí ní gbogbo wa kí ọba Adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó má ṣàjẹ ogún ìmọ̀ tó wúlò ìmọ̀ tó ṣàǹfààní kó má ṣàjogún rẹ̀ fún wa ìmọ̀ tó ṣàǹfààní ni wípé ìmọ̀ tí ó ń kóyàn yọ nínú ewu náà ọba Adẹ́dàá àtìyá rẹ̀ níjọ́ gbẹ̀ndàkíyàmá هذا هو علم النافع jẹ́ pé gbogbo àwọn sàábé wọ́n máa ń tọrọ ilé Ibn Mas'ud radiyallahu anhuma gbàtọ́ fẹ́ mu zamzam ntọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ni alama inni as'aluka ilman nafi'an àwọn ọlọ́run ba fún mi ní ìmọ̀ tó ṣàǹfààní eyín ìmọ̀ àgbọ́yé ẹ̀kọ́ tí màá ní láyé ń bí tó látara rẹ̀ mímúlò rẹ̀ yọ yà mí ya ìyá ọba adédànjọ́ gbẹ̀ndẹ̀ alikiam. wàrísìkàn wáṣíà àtọ̀rọ̀ tó pọ̀ tó yẹ pé gbogbo ìgbà tí mo bá ti fẹ́ dáwọ́ kan lójú ọ̀nà rẹ̀ yọ máa ṣe é ṣe fún mi fẹ́ lọ fẹ́ zaka fẹ́ ṣe kínní fẹ́ tọ́jú ilé gbogbo ẹ̀ wàṣífà àti ìwòsàn kúrò nínú àrùn àrùn tí ò ní jẹ́ kí yín orílẹ̀ ayé lò láti mójútó nítorí yẹ kó ṣe nínú ẹ̀sìn gbogbo ilé kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó má ṣe rẹ̀ fún gbogbo wa na ya kutubi madha inda nasi min su'al. جزاكم الله خير بارك الله فيكم وأحسن إليكم One, two, three, four, five, four, five, six, seven, eight, nine, ten. Number one. salamu aleykum ya sheikh ah, ẹ jọ kí a ní à ń kírun sìn for example so èmi mo wá ń ṣe bí pé mo ń lead irun fún àwa mẹ́ta péré ni àwọn tí ó wá ń tẹ̀lé mi wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ti bàlágà làrúwàlá bá já náà wọ́n lóye ìkan nínú wọn wá ìkan tó wọn ó ti gbọ́ yé ìkan nínú wọn wá dó sẹ́gbẹ̀ẹ́ kan ìkan náà wọn ń ṣe bí imam so bàtí àwa sàlùwà látàn ṣé mo lè jọ́ ìwọ̀n kó jẹ́ ìmọ̀ kí mo gbẹ̀gbọ́ yìí sà. ìgbà tí ó ṣàlùwà látàn tó ń kírun ibi tí mi kàn gbọ́ yé ń bẹ̀ ni pé òní ìwọ ló ń ṣe bí imam mo wá fẹ́ béèrè pé òun ṣe bí imam ni àbí wọ́n ni imam ẹ̀dá inshallah ah. àwọn pé yorùbá ó delegate bákan náà ah. àwọn ẹ̀ńtọ́ <laughs> so àlùwàlá wa já ọ wá sọ pé kí wọ́n dúró díẹ̀ gbàtí ó tó nìkan dúró díẹ̀ ìwọ kan bọ́ ọkàn lọ́ntì ẹ̀ torí wípé wọ́n lóye àwọn náà ti ń bá a bọ̀ ọjọ́ ti pẹ́ tọ́lẹ̀ jẹ́ wípé láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn kìí ṣàṣọ na ẹ̀sìn ni so ọ wá wò pé a ibi tí bàbá tó ti pa káwa máa bá a lọ ọ̀kan ni wọ́n wá ń bá a lọ bẹ́ẹ̀ o ti wá ṣàlùwàlá tán o wá di o wá ń béèrè pé ṣé o lè jẹ́ ṣe pé àgbàlagbà ìbéèrè oníṣìí ṣé pàgbàlagbà lè kírun lẹ́yìn ọmọdé ló dálé lórí ni barakallahu fik bẹ́ẹ̀ ni. àwọn sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá lọ gba kéwú lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó níbi tí wọ́n kọ́kọ́ máa ń dé síná bíi transist kí wọ́n tó mú ìrìn àjò wọn pọ̀n. ọ̀kan nínú àwọn sàábẹ̀ ṣẹlá sàlám ọmọdé ni kò ju bí ọmọ ọdún mẹ́fà yẹn lọ tí wọ́n bá ti ń bọ̀ gbogbo kéwú tí wọ́n gbà wọ́n máa ṣàlàyé rẹ̀ fún wọn àwọn tí àwọn àgbàlagbà nílé wọn gbogbo kéwì lòun náà ọmọdé ni ó sì ọpọlọ sì fresh gbogbo ẹ̀ ló ń ló ń rẹ́kọ̀d àti kìrá àti gbogbo ẹ̀ so èyí tó wà ní tó wà fún gan wọ́n fẹ́ ju ti àwọn àgbàlagbà lọ torí wípé kì í ṣọ̀nà kan gbogbo tẹ́lẹ̀ bá ń lọ tẹ́lẹ̀ bá ń bọ̀ gbàtọ́jì sẹ́nàṣìlá àṣàlà wa fẹ́ tó kọ́ wọn ní irun tán ó ní tásìkò òrùn bá ti tó kẹ́pẹ̀rún tẹ́ bá ti pẹ̀rún ẹni tó ní kéwú jù lọ́wọ́ yín kó ṣáájú ta ló ní kéwú jù lọ́wọ́ wọn ọmọ kékeré yẹn kò dẹjọ́ ọmọ ọdún bíi ọdún mẹ́fà lọ òun ni máa ń ṣáájú fún àwọn àgbàlagbà yìí débi wípé gbàkan ó ń ṣáájú aṣọ rẹ̀ ò balẹ̀ tó tó bá ti lọ sí sùjádà wọ́n máa àwọn obìnrin wọn máa rí i lẹ́yìn wọ́n sọ pé ẹjẹ́ á aṣọ tó balẹ̀ dáadáa fún ìmáàmù wa o torí tó bá ti lọ sùjádà gbogbo ìhò la ń rí lẹ́yìn yìí o nga lọ sọ bẹ́ẹ̀ ó ní wọ́n wá bá mi wá sọ́tọ̀ balẹ̀ dáadáa ọmọkùnrin tí ó kéré tí ò ti bàlágà tọjọ́ ọmọ kékeré ṣùgbọ́n tó ó lè jẹ́ pé ó ní tamiz ó ní ó dá nǹkan mọ̀ kìrá rẹ̀ gan ó ju ti bàbá rẹ̀ lọ torí ọgọ́rọ̀ wọn bìtá yìí bàbá tí ń bá ń lọ wá jíjẹ mímu wọ́n fọ̀n sílé kéwú pé nínú kí ọba adẹ́dà àfáàléwá àfáàrí mójútó ju báwọn òbí rẹ̀ gan ṣe ń lérò lọ so ó wá di pé ìrá rẹ̀ gan ó tún yẹn jújú ti baba lọ kò sí tí ó di lọ́wọ́ pé kí èèyàn kírun lẹ́yìn rẹ̀ irun yẹn jẹ́ ó mú. Uh, sure. And,

Islamic injunction on Quranic competition. On? Quranic competition. Okay. Because as the, the, way I see it, I see it as a form of heresy. Because in, in form of? Heresy. Yeah. Heresy? Yeah. No, that's a harsh one. That's a harsh one. Okay. It's too harsh. Yeah. If you say it's a form of innovation, is a, is a bit is a, little bit tolerable. But to say heresy, No, it may it is yes. No, you see, the issue is this: uh, the essence is to arouse the zeal in the kids the memorization of quran what scholars encourage is that those who are participating they should not embark on it because of the competition but because of Allah whether you do competition with money or not when those who are taking heaps from you maybe from Ibn Sunusi or Geri and he now says that okay come and come and relate what we have asked you to memorize what is it it's competition of a form. You recite your own, you recite your own. If you have mistake, we correct it. The only difference is that now there is a monetary inducement. There are some material inducement that are uh, okay, if you do it well, okay, you get this. Uh, what scholars advise is that your, your essence, the essence of doing it, should not be for those things you want to get from it, but uh, the need to perfect your recitation. Yes, that's the best. Then, isn't this against the hadith narrated by Aisha? That, that is what we are checking now. That's why we say that the essence should be to perfect what we want to do, to, because the companions of the Prophet sallallahu alaihi wasallam used to go to the Prophet ﷺ to relay, and the companions of the Prophet ﷺ used to sit together. Whatever they have memorized, they try to bring it up. One of them will correct it, and it has been like that all this while. That is it. So my second question is that I have been hearing of the pleasures that is, Muslims are going to enjoy in Jannah. Yes. May, I, may Allah make us one of the topmost amongst them. Yes. Um, now. Then to my own little knowledge, I think it's like a bit restricted to them alone. To? To them alone. That is to the Muslims, to the Muslim folks that today. Ah, maybe the, what like, makes you think so? Like maybe when the, that is maybe that is verses of the Quran. Yes. Maybe when the Muslims, the, the name, that is the name, they are in China, then they are going to have meetings. Ah. And, just like that. Uh, then I haven't heard of anything also enjoying the same pleasure. Having husbands? Nine. Having husbands? Nine. That be, because that iniquity here remains iniquity there also. You understand the point now? That that iniquity here, fahisha, is also fahisha there. So that is why a woman who gets to Jannah will be reformed and will be extraordinarily more pretty and beautiful now. That is why they say there is no old woman in gender because she will have been reformed. You know, she become a, a, a, very pretty young lady now for her husband. Aha. Uh-huh. You understand the point? Yes. Iniquity here remains iniquity there. Yes. I want to put that Yes. So maybe I missed, I missed the other. Which one? The first one? Yes, the first one. Okay. So when I need to join the imam, yes. then I had to retain the rakah. That is one, yes. So am I going to recite aloud? Yes. Yes, recite aloud. One, two. If you miss everything, you only meet sajda, or you meet sajda, it means you never meet the Juma. So when the Imam said to Taslim, you pray your Zuhur. You pray Zuhur. Yes, now. Wa alaykum salam wa barakatuh. Now. Ìdẹ̀kùn. Ìdẹ̀kùn fún wa wípé tá a bá tiẹ̀ lè gbàjọ́ kan dá kan sí. Si tọ́jà yìí pé yóò fi jẹ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún nínú oṣù tá a dẹ̀ lè máa gbà ní ithnain àti khamis kí a ṣe at least ká máa gba ọjọ́ mẹ́ta ní oṣù yẹn ọjọ́ kọ̀ọ̀kan tá a bá gbà ọlọ́run fi fún wa mẹ́wàá mẹ́wàá yóò wá jẹ́ wípé mẹ́wàá tí a gbà yẹn àmẹ́ta tá a gbà yẹn a fi gba aláda ọgbọ̀n ìdẹ́kun ni. wàá tó fẹ́ bá a kún un ọkọ. wàlúkàn sọláńtà. because ẹ̀mí ọ̀yẹ́ kó jókòó tẹ́tẹ́rẹ́ láti máa súnmọ́ ọba adẹ́dà pẹ̀lú àwẹ̀ kò sí tí èèyàn fi máa tètè rí sísúnmọ́ ọba adẹ́dà tó tó àwẹ̀ lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam gbàtọ́kan nínú sábẹ́ fi bílẹ̀ rè pé fún mi ní ìròhùn tí èmi àti ẹ tá a fi ṣe tá a fi jọ wà pẹ́kípẹ́kí nínú ọgbà àlìjánná ó ní alayka bis-sawm fa innahu la mithlu lahu àwẹ̀ gbígbà dọ́wọ́ rẹ̀ kò sí ti ó rí bí àwẹ̀ tí máa mú kéèyàn súnmọ́ bá dẹ́dà. Ah. Now.

kí ẹ̀ ń ta bàtà ẹ máa wà nínú another committee ẹ̀yìn tó ń ta phone access fees phone ẹ̀ kọ̀ọ̀kan mẹ́rin ẹ̀ that sub committees under the executive committee so nínú àwọn sub kó kó jẹ. de ntòlè yẹn ju ọ̀rọ̀ náà ni pé ntí wọn bá fẹ́ fowó yẹn ṣe kí wọn ṣàlàyé fáwọn ará ọjà kọ́ má jẹ́ pé wọ́n gbé pamọ́ owó yín tá à ń gbà báyìí nǹkan báyìí là ń fi ṣe a nídi láti tún ọjà ṣe ni àtúnlẹ̀ ṣe kí ni tá à ń fi ṣe tá à ń fi ṣe ni kí wọ́n jẹ́ kí tọ́lẹ̀ ẹni tó fún yàn ní nǹkan tọ́jẹ́ pé ogun rẹ̀ ni ní tá a fẹ́ fi ṣe ẹ kó mọ̀. ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n dẹ̀ sọ yẹn náà ni wọ́n fi ń ṣe lóòótọ́ tó jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ wa kù sí ọ̀dọ̀ àwọn ará ọjà àwọn tẹ́ tí wọ́n ní zunun èròkérò lórí àwọn tí wọ́n gbé síbẹ̀ ṣe báwọn ni wọ́n gbé wọn síbẹ̀ àbáwọn àwọn ni wọ́n gbé wọn síbẹ̀ so tí wọ́n ní èròkérò lórí wọn torí èròkérò yẹn aburú ló na ẹ̀ṣẹ̀ ni so kí wọ́n má ní èròkérò lórí ló fi jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe yẹn kí wọ́n fi ààyè náà sílẹ̀. Si láti máa gba ìdánilẹ́kọ̀ọ́ bó o là ṣe ṣe nínú ọjà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí kí wọ́n wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n pàfọ àwọn àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn tí yòókù náà kàn pé tí wọ́n náà wà kí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ bó tiẹ̀ jẹ́ pé wọn ò lè ní wọn ò ní wọn ò lè ní so eléyìí ń pàtàkì tí òfin ní jẹ́ pé àṣìṣe wà èèyàn pàtàkì. second question. now nípa picture. now èmi àti. èmi àti èèyàn kan discuss lórí fóònù ní àárọ̀ yìí wọ́n wá sọ fún mi pé kò pé máa fi picture sí orí internet sí orí internet. sórí sórí internet kẹ mi understand bóòlù yẹn ti fẹ́ ok picture yẹn kó fi ṣe kó fi ṣe profile. ó fi ṣe profile eh. but fi sórí internet. bẹ́ẹ̀ni. Okay. owó Oni oni lè ṣe profile. bẹ́ẹ̀ni. mo òdodo ni picture yìí àgàn ò dáa àfi tí necessity bá wà fún pé a fẹ́ travel ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn wọ́n fẹ́ ṣe nǹkan uh, hospitals for record purpose nǹkan kan báyìí yàtọ̀ sí just pictures pàápàá jùlọ tóbìnrin ó tiẹ̀ wá burú jù. wa aleykum assalam. àwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin àbí. ọkùnrin ah, wọ́n á ṣàlàyé fún wọn pé ẹ̀ẹ́dì tẹ̀sí ẹni wọ́n ní ẹ bá lóde mọ̀ á lọ́wọ́ standard of ni everywhere wọ́n gbọ́dọ̀ gba obìnrin kọbìnrin ọkùnrin kọkùn. ṣùgbọ́n mi tó kọ́ mi lórí lórí pé nígbà tí a máa jẹ́ kí n ẹni tó máa wo identity ẹlẹ́ka tó tọ́jú o ṣé kò ṣe pé òun náà ti wọ́n fẹ́ yẹn náà nìyẹn ara rẹ̀ náà ni ọkùnrin náà ni ọ àtakú bó ṣe takú síta àkọ́kọ́ ni ó takú sómi wọ́n lọ wá wa ni àwọn lọ́wọ́ wọn ni tẹ̀ntẹ̀yìn ọba jà fún wọn ní ṣe tóbìnrin yẹn náà wọ́n jà fún ni tóbìnrin yẹn náà wọ́n jà fún ni ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ eh, identity card lẹ́kọ̀ọ́ ok lálẹ́mọ̀ṣọ́ bí most especially ah, wọ́n ní káwọn ọkùnrin máa capture táwọn obìnrin mo dẹ̀ pé ìtọ́jọ́gà wọn lókè wa lọ́hùn o obìnrin ni òun attend sóbìnrin. So ọkùnrin attend sọkùnrin ṣé òfin tó de òkè lọ́n yàtọ̀ sí ti bí ni ẹni wọn ni ah, kí n má wọrí àwọn lọ bá wá obìnrin wa wọ́n dẹ̀ bá wá sísítà kan wá òun ló handle issue tàwọn ẹlẹ́hà àtàwọn obìnrin wọ́n wá room kan fún wọn. Ah, n ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ we take some of these things as given at a protest a ṣe nǹkan kan a bìkítà lé lórí tó bá ti di pa ń bìkítà wọ́n wá solutions. náà. tí. náà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. mọ̀ká. online campaign. níbi ọ̀rọ̀ fìlà at once níbi iṣẹ́ mi wọ́n máa ń sọ pé àwọn ò tiẹ̀ fẹ́ rí fìlà kéèyàn fi nǹkan rẹ̀ sápò tó kú ní ọ́fíìsì wọn kó gbé nǹkan rẹ̀ dé ìyẹn máa ṣẹlẹ̀ àtọ́lá àwọn kan sọ pé oil companies làwọn àwọn ò fẹ́ rí fìlà mi máa ń tí fìlà rí ṣe ṣe rẹ̀ so kéèyàn fi fìlà rẹ̀ sápò torí tó bá fẹ́ kírun àti tó bá fẹ́ jáde or anything can fi identify it uh, hypocritically wọ́n wá sọ pé hypocritically wọ́n sọ pé every juma ó múra wá bó bá ṣe wù something about nature mi máa kíni yàtọ̀ ní kò sí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ bí ìbá ṣe àwọn colonial mentalities náà ni lórí ọ̀rọ̀ election ibi tí mani olúkálùkù bá gbé ni kò ṣe etí máa ní olúkàlùkù bá gbé ni kò ṣe náà náà wọn àlẹ kọsílẹ àǹtẹlẹ. Now, no, my dad, cause I. Uh, eh. Sallallahu alaihi wasallam.

tí ò ní nídìí pé kéyìn jáde síta but the instance wa òjíṣẹ́ náà sọ́ra sálàm ó ń ó ń sinmi lábẹ́ igi ó wá mú ọkọ rẹ̀ ó gbó sẹ́gbẹ̀ẹ́ kan ó ṣe ó ń sinmi kẹfìrí wá wá ó wá gba ó wá mú idà yẹn ó wá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàlá sàlám ni ta ni ó gbà ọ́ lọ́wọ́ mi lénìí ẹ̀yìn ni pé òun ṣe tán láti fi bẹ́ òjíṣẹ́ náà sàlá sàlám lórí òjíṣẹ́ náà sàlá sàlám ni Allah Allah tí òjíṣẹ́ náà sàlá sàlám sọ yẹn gbogbo lẹ̀ tí kẹfìrí yẹn dóolé lórí ó mì tìtìtì débi wípé idà yẹn jábọ́ lọ́wọ́ rẹ̀ òjíṣẹ́ náà sàlà sàlàm wá mú ìdà yẹn òjíṣẹ́ náà sàlà sàlàm wá ní ta ni ó gba ìwọ náà lọ́wọ́ mi báyìí ọ wá ń ṣe dákun foríjì mi ọ wá ń jìnnìjìnnì wá bò circumstance tó jíṣẹ́ náà sàlàm tó fi rẹ́rìn tí eyín àpọ́nlé rẹ̀ fi hàn níta one of the circumstances tí àfààyàn fẹ́ sọ ni wípé kéèyàn máa mùsùlùmí máa dọ́kọ̀kọ́ ẹ̀rín kìí ṣe ìṣesí ẹni tó lágbọ́yé tó fẹ́ sọ ni. fifty kobo, fifty naira. Ah. lórí àkókò béèyàn bá ṣe bó bá ti ṣe ń fẹ́ ládá sí níwájú ọba dẹ́dà bẹ́ẹ̀ ló ṣe máa ló ṣe máa yọ wá sí àti bí gbàgbọ́ bá ṣe tó jẹ́ kí n fún ọ ní instance ní Jeddah Jeddah ń tọ́sí bí. ìtòsí tí mo mí ni pé kìí ṣe ìtàn tó jìnnà jìnnà jìnnà tó ṣẹlẹ̀ ní láìpẹ́ olówó kan wò wípé òun tó mọ́ṣáláṣí dákọ́ fúnra òun ó dẹ̀ sọ fáwọn òṣìṣẹ́ rẹ̀ ẹ má gbà kọ́bọ̀ ẹ dẹ́ má gbà ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá kankan èmi òun lòun ó gbé látòkè dépin hmm? bí tán tí wọ́n ń kọ́ lọ wọ́n wá débì kan wọ́n nídìí láti gbé òkúta kan kò sí bí wọ́n ṣe fi gbé wọ́n ní bùkátà sí nǹkan kan tí wọ́n fi gbé e ìyá kan wá wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ wọ́n wá lọ bá ó ní apẹ̀rẹ̀ àjákù kan pé kó dákun kó fún àwọn káwọn fi gbé òkúta yìí inú rẹ̀ dùn wí pé à ṣe bí ti Allah Allah ọba ẹlẹ́dàá ni wọ́n fẹ́ fi ṣe ó ní kí wọ́n gbé wọ́n wá gbé òkúta yẹn wọ́n fi gbé wọ́n fa pẹ̀rẹ̀ yẹn wọ́n fi gbókúta yẹn wá wọ́n fi parí ẹ̀ olówó ìwà lálàá wípé òun rí ilé tí wọ́n kọ́ fóun ní ọgbà àlìjánà pé ẹni tó kọ́ yàn fún mọ́ṣáláṣí fún yàn ẹni tó kọ́ mọ́ṣáláṣí fún ọba adẹ́dà láyé ń bí ẹ̀san rẹ̀ òjíṣẹ́ náà sàn ní ìbáàjẹ́ bíi ntòmọ ní ibi tí ẹyẹ ń yé tó ń yé sí wàlẹ́ òbí má fà hasil ìbáàjẹ́ kórí kótópó bí ọ̀wọ́ bíi tí ẹyẹ ń yé sí yẹn Allah subhanahu wa ta'ala yóò kọ́ ilé fún olúwa rẹ̀ lọ́gbà àlìjánà ẹgbàá mi wá tó sọ pé wọ́n kọ́ ààfin fún un ní ọgbà àlìjánà olówó ìwà rí ààfin tí wọ́n kọ́ fóun ọ wá rí exactly eh, irú rẹ̀ tí wọ́n kọ́ fẹ́lòmíì lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ah, gbàtọ́ wa tají wọ́n á béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ pé ṣe ṣe ẹ tẹ̀lé májẹ̀mú òun ṣá pé ẹ gbọ́dọ̀ gba nǹkan kan lọ́wọ́ ẹnìkan kan wọ́n ní àwọn tẹ̀lé àyàfi òkúta kan tọ́ yẹ káwọn gbé kò ṣeé gbé àwọn rí obìnrin kan tọ́ àlẹ́gbẹ̀ẹ́ bí ó ní àpẹẹrẹ àjákù àwọn wá ní kó fún àwọn wọ́n wá ní à òun fi ṣetán lọ́hùn kí wọ́n fi gbé olùwà ní hẹ́n ọ wá mú nǹkan bíi. Crazy gold tó mọ̀ wípé ó máa attract obìnrin raw gold ó wá kó pé kí wọ́n lọ kó fún ọmọbìnrin òun gangan wá tẹ̀lé wọn lọ ká kó fọmọbìnrin kó wọn fi ra apẹ̀rẹ̀ yẹn owó apẹ̀rẹ̀ tí ó yá wọn yẹn òun ló ń sàn yìí obìnrin yẹn ní òun ò ó ní òun tún fi kún ó ní kò sí problem lóun ọ̀fẹ́ gbàtí wàhálà wa fẹ́ pọ̀lú wa ní ah, mo ní mi ìfẹ́ bí wọ́n ṣe lálàá ẹlẹ́mí náà lálàá ìwọ wá fẹ́ ra tèmi àbí kí ló ń rò. ní ẹ̀kọ́ tá a máa mú bẹ̀ pọ̀ tí àbárò pa ń jí nǹkan kan ṣe ní kọ̀rọ̀ pé ẹnìkan ọmọ ọlọ́wọ̀n yẹn pé obìnrin lálàárú tó ń la ó dè ti lè lọ lórí ń tẹ̀lẹ̀ yìí pé more ju etí yẹn torí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ẹni tí bá máa sọ̀rọ̀ tọ̀rọ̀ rẹ̀ bá máa jódodo jù nù yín àlá rẹ̀ ọmọ jódodo gbogbo nǹkan ó ní tí máa ń fẹ́ sábàbí rẹ̀ ẹni tó bá yẹ pé gbogbo tí máa ń sọ òdodo ọ̀rọ̀ ni máa ń sọ tó bá lálàá àlá rẹ̀ ọmọ kìtìkìtì àlá òdodo ni ọmọ àlá kò ní lálàá àròjù. ó wà nínú tí ọba adédọ̀lá subhanahu wa ta'ala tó fi kẹ́ Sayyidina Umar torí pé. Ọ ọ ma ń sòdodo ọ̀rọ̀ ó dẹ̀ máa ń lójíṣẹ́ náà sáà sálàm fi sọ pé ni nínú so bí olúkálukú ntí máa sábà fà á ni wípé bóyá wà sí tó lórí iná nǹkan sí ojú ọ̀nà ọba iná tí wàá sì bá kúnná tí àkàrò wá lóríṣiríṣi lórí rẹ̀ pé gbogbo nǹkan wọ̀nyí kì í ṣe wípé ètà náà gangan ni tiwa ètà náà sójú ọ̀nà bá dẹ̀ náà nìkan gangan ni tiwa tọ́jẹ́ ni ó fi jẹ́ pé instance wà tí àwọn èèyàn wá sọ́dọ̀ jẹ́ lásìlára ọ̀sọ́lá nǹkan pọ̀ ń lé tẹ́lẹ̀ bọ̀dé bí ṣe wá òjíṣẹ́ lásán àṣàlám ti gbogbo ẹ̀ síta a Aisha rẹ̀dàlá ana sọ pé a ya Rasulullah nínú gbogbo ń tọ́ wà lẹ́yìn ètò wa kàn wá ní òjíṣẹ́ lásán àṣàlám rárá ètò kàn wá lè ta náà yẹn èyí tí òròpó kàn wá yìí èyí tá a jẹ tá a yà dànù ni so ntí ó yẹ kí gbogbo èèyàn gbọ́ yé nu àìlágbọ́ yé tó lórí nínáwó sójú ọ̀nà ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ìní ń fa kéèyàn máa káwọ́ kò eyín òní dẹ̀ ń jẹ́ ṣahada ẹ̀rí béèyàn bá ṣe ń ná sí bẹ́ẹ̀ ni ẹ̀rí gbígbàgbọ́ èèyàn bá ṣe tó ara ń tó mú Sayyidina Abubakar radiyallahu anhu tó mú mókè ju gbogbo ẹ̀dá nìyẹn kana ná sójú ọ̀nà ọba adẹ́dà nínú gbogbo tó bá ní Allah subhanahu wa ta'ala ó ọlọ́ ó fi kẹ́ ẹ̀ ní òjíṣẹ́ lásàlá sàlá fi sọ yìí pé bí ntẹ́yàn ná bó bá ṣe bàyàn lẹ́jẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ ni ó ṣe ní ládàá tó masalan ẹni tó yẹ pé gbogbo tó ní láàyè rẹ̀ ten thousand ni tọ́wọ́ á one thousand bẹ́ẹ̀ ṣáà lè fi wé ẹni tó jẹ́ pé ó ní ten million tó wá fún wa ní two hundred thousand naira kò jọra wọn bó ṣe mí oní ten oní one thousand yẹn sí kò definitely kò lè mẹ tó ní millions bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí a a try láti láti fi ṣe ẹ̀kọ́ n ti ń fà òun náà ni wípé báwọn ẹni síwájú bí wọn ò ṣe wá ayé máyà àwa ti sìn àwa máyà dẹ̀rọ wípé àwọn nǹkan tá à ń dì ká ni yóò mú ìdùnnú fún wa tó dẹ̀ jẹ́ pé kì í ṣe òun ìmọ̀ ṣègbìyànjú láti mọ́sálẹ̀ àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n ń sọ pé ẹ̀bùn wa ń torí ọlọ́run ẹ̀ bá ṣe bá ṣe bá àwọn ọmọ wa lọ́wọ́ àlọ́sípítù ìyàwó wa wà tí wọ́n ní kí a máa gbìyànjú gbogbo tá a bá ní ká fi ràn wọ́n lọ́wọ́ ngbọ́dọ̀ dé level kan ní gbogbo mọ́ṣáláṣí ipa ni wọ́n fi five thousand láti sọ yìí pé wọ́n tiẹ̀ fi sí miscellaneous account wàá dàkàrí jìdá tọ́jà jẹ́ wípé àwọn èèyàn ń ra fóònù hundred thousand one twenty thousand ah, one twenty thousand torí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà mọ̀rántí wọn ni ẹ̀wẹ̀ ẹ̀dá sì tó ọba ẹ̀dá ó dẹ̀ fún wọn ní one thousand naira ọlọ́run ọba ó mú ó dẹ̀ pè mí ah sheik mo ti gẹ́ẹ̀tì fóònù kan ó jẹun koran tí mo bá gbé sórí ẹ̀ báyìí ó fẹ́ fi yẹn wọ́ mi mara ìyẹn koran ló kọ́kọ́ gbé sí mi lójú ẹ̀ẹ́. ó fi kejì kún kan pé mo ní ah, kí ni essence kí n máa ra fóònù onísìmù kan kí n máa kó fóònù rẹpẹtẹ ká double sim ní papọ̀ àmọ́ ní ah masha allah èló ni ó ní one fifty thousand ah mo ní wọ́n dẹ̀ ní ká dá sí tọ́lọ́wọ́ bá wá one thousand ló fà kalẹ̀ ó ní astagfirullah. Yes, sir. Yeah. Definitely this is a person tó jẹ́ pé tó bá naira tó bá kó o lẹ̀ á change. wọ́n mọ̀ pé mo ma dáadáa because àwọn instances wà tó jẹ́ pé kò sí bó ṣe but sọ́mà a lè sọ pé a nínú ọ̀dà ayọ̀ báyìí wá ayọ̀ báyìí wá ayọ̀ báyìí wá wà hurun is free òun ni ó tọ́ba yẹ pé n tó ń sọ ó òun ó because wọ́n ní àwọn èèyàn wà lọ́sípítù wọ́n ní wọ́n ní wọ́n rìlíìsì ìyàwó rẹ̀ ọlọ́bímọ ni ọmọ kú wọn ò rìlíìsì ìyàwó wọn ní àfi tí owó hospital bá pé díẹ̀ tó tún nìkan wọn fẹ́ gbà ọ lọ́wọ́ rẹ̀ tí wọ́n ké pé wọ́n abẹ́rẹ́ sí ni ẹ pé ah ọ ìyá ya yi inshallah àdìwọ́ kudu wọn ni wọn fẹ́ two hundred and fifty thousand naira ó five thousand naira kalẹ̀ ṣòwò lélẹ́yìn káwọn yòókù náà contribute ìwọ òṣègbè tó pọ̀ mbẹ́ pé kí o fi jìjà dùn bí olówó yẹn olówó jẹ́dà tó ń sọ pé ara òun ò tẹ́ fẹ́ kẹ́nìbọ́dì wọ́n ní ìdí ládùúgbò yẹn ní ní ládùúgbò yẹn ní òun ò kẹ́nìbọ̀dì dá kó kẹ́nìkùn wọn bẹ̀ obìnrin tó tún tó náà gba àlìjẹ́nà tiẹ̀ látara àjápọ̀ àpẹrẹ ó tún fẹ́ ó tún fẹ́ lọ́mọ lọ́wọ́ bá ní Àbújá là ń àlìjẹ́nà yẹn jẹ́ àfíà ọ̀sálàmà ẹ ṣe ẹ jọ àwọn tó wá nípa ìwẹ̀ gúúsù náà máa ń wẹ̀ tó wá ṣàlàyé pé bá ṣe ń wẹ̀wẹ̀ nọ́mà gbogbo ya àwẹ̀ ọṣẹ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wípé àlùwẹ̀ gúúsù bẹ́ẹ̀ wípé tábà ti láàníyàn wípé irúwẹ̀ la fẹ́ wẹ̀ nìyí. bẹ́ẹ̀ ni ó wà nínú hadith bẹ́ẹ̀ wàá kàn mú omi wàá dà sórí wàá dà fi gbogbo ara but kò kí gbogbo bíi tí afẹ́kọ́mi dé lára kó débẹ̀ tó bá rí pọ́wọ́ ò lè débẹ̀ wàá kàn ra mú. Mu kàìnkàìn ah, wà á sókè sómi wà á fi gbó dáadáa it's true. nípa ramadan náà. naam kọ́lá àṣẹ pípọ̀ láyé. Hmm. mo gbọ́ tí bọ́dà kan ní àwọn kan ní programu afa kan tó jẹ́ ìdẹ́gbẹ́ afa náà ní àwọn dáadáa. okay. ní wọ́n ṣàlàyé pé arúgbó tí ogójì dé bá. bẹ́ẹ̀ni. òun ló fún ìlú. nípa láti má gba hmm. tó lè ṣe fídíà síbọ̀ wípé ẹni tó fọ́ ọmọ ní ọyàn ọyàn lọ́wọ́ àti ah. olóyún ọlẹ́ tó bá ṣe fídíà hmm. má rárá òjíṣẹ́ náà sọ bẹ́ẹ̀ sísà kan tó sọ bẹ́ẹ̀ náà sọ ní pé ẹni tó ń àtẹni tí ó lóyún. kí wọ́n jáwẹ̀ kí wọ́n dẹ̀ ṣe fìdíyà nítorí sọ ni. Now. na waalaikum salaam tala kare jami'an na'am

ẹni tí amọ̀párùn ọpọlọ ń bájà ṣùgbọ́n wọ́n wá jẹ́ pé nígbà tásìkò òun tó ọlọ́run ọba bá a mú kúrò ó dẹ̀ kírun bó ṣe yẹ ká kírun ó kí dáadáa ṣérun yẹn mú un irun yẹn mú un ìgbà tí irun yẹn bá dẹ̀ ti mú un àwọn tí wọ́n tẹ̀lé kírun náà irun wọn náà mú un náà ṣáà. waaleykum salaam. ọkpọn olóyin ọkpọn ma naam naam naam. Hmm. kó jókòó kírun naam bẹ ọ̀ ń tẹ ni náà. Hmm. bẹ́ẹ̀ni ọrẹ sọ ọrẹ sọ tí màmú bá ti jókòó káwọn jàmá jókòó. Hmm. báwo lẹ ṣe mọ̀ pé ó fẹ́ kú tọrẹ wà lórí irun irun ti wọlé dé wọ́n fẹ́ kírun but uh, accident wa ṣẹlẹ̀ a nídìí láti gbẹ́ni yẹn kó a gbé ẹ tètè gbẹ́ni a tètè gbẹ́ni yẹn lọ́nà. Naam. Hmm? ẹ eh, a sọ pé pẹ̀lú àwọn ìdí kan tó tún tẹ̀lé báwo ló ṣe mọ̀ bóyá eléyìí ò sínú àwọn ìdí tó tẹ̀lé ṣé ti yé báyìí nìsín but kò likely láti sọ yìí pé wọ́n ń gbé ẹni tí ó rẹ̀ lọ bì kan kí wọ́n wá lo bẹ́ẹ̀ni zuru wàlà asri kí wọ́n lo gbogbo ẹ̀ tán kí wọ́n má ráàyè sọ pé àwọn kírun kún bì ṣé wọ́n understand ẹ so kò possible so ìbéèrè yẹn ìhìyálí ni it's more fantasy than. Naam. wọ́n ti kí wọ́n ti kí ṣáì tán. just key anywhere ṣùgbọ́n tó bá yẹ pé o ní orí disc díṣì uh, DSTV east ló máa ń face kó tó lè show east ló máa ń face tó bá face east báyìí a little to the north east the kibla ọ̀rá bend lọ sí left ẹ̀ díẹ̀ wàá get kibla ìyẹn ojú mi là ń sọ fún ẹ yẹn but to, with this one anyway tó bá ti wàá kírun bẹ. Ah. now. naam naam What's the problem What's the problem O ṣẹlẹ̀ sáwọn sàbẹ̀ òjijì náà sàlám kì í ṣe gbèsè torí nítorí ọ̀ràn yẹn lé lórí ń gbà yẹn òjijì. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh وأنت في جزاكم الله خير أمات أين نعم Afa mọ gbogbo nǹkan tán yóò sọ̀rọ̀ yẹn àfa yẹn lè má mọ eléyìí ni ó yẹ lè má mọ eléyìí ntí bá sọ ni pé kó fóun lẹ́rìí torí ẹni tó fẹ́ ṣe nǹkan tó ti mú lọ́kàn tó ń wá àfa tí ó kàn bá ń tó ti mú lọ́kàn tí ó bá mu kóun ó fi rí ṣe kì í ṣe wípé torí wípé kò mọ̀ dodo kéèyàn má ṣe nǹkan láti fi wójú rẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala torí pé nǹkan yẹn tẹ̀wọ̀n lọ́rùn kéèyàn má dẹ̀ pa nǹkan tì torí wípé òun nítorí torí láti fi wójú rẹ ọba adẹ́dàá torí wípé òun kórìíra nǹkan yẹn torí ọ̀nà méjèèjì ìfẹ́nú lèèyàn ṣe kìí ṣe aha. òfin ọlọ́run ọba ọba ẹlẹ́dàá Allah subhanahu wa èèyàn kọ̀kọ́ wa náà kí ló sọ téèyàn bá wá wá ìdí tán kí ni tí ó dálé lórí lèèyàn wà ìwádìí ẹ̀mí èèyàn ń pa tẹ ìfẹnumọ́lẹ̀ láti tẹ̀lé tí ọba adẹ́dà ń fẹ́ wọn ọ̀rọ̀ rìbá kò rújú nínú umma yìí ó wà nínú tí ó jẹ́ pé tí agbègbè tá a wà tó bá yẹ pé ìdájọ́ Islam wà ń bẹ̀ tó yẹ pé Islamic governance ni wọ́n ń ṣe táwọn kan wá wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ nílùú kan ń bẹ̀ tí wọ́n fẹ́ máa gbé rìbá wọ̀ kí wọ́n lọ bá wọn jagun lórí rìbá rìbá o wọn ò gbọ́dọ̀ gbà kì wá ṣe pé nínú. No òfin islam nìkan ló wà bẹ́ẹ̀ ó wà nínú christianity bẹ́ẹ̀ ó wà nínú ó wà nínú judaism bẹ́ẹ̀ ìwádùnṣe ẹnìkan philosophically gbogbo wọn panu pọ̀ lórí ìjẹba rìbá ìjagun lórí rìbá kìí ṣe ń tórujú tí ọba sọ yìí pé kìí ṣòun lòun fún wọn wọn fún un ni ọlọ́gbà ni nítorí náà kò sẹ́sẹ̀ ń bẹ̀ kó mẹ́rin wá bóyá kò ṣàlàyé fún àfààyàn bó ó tó ọ̀rọ̀ rìbá ọ̀rọ̀ rìbá léjú báyìí lọ òjíṣẹ́ lọ́sàn aslam ní òpópónà tó ní àádọ́rin ní seventy ètò kéré nínú ẹ̀ṣẹ̀ tíyàn ọ̀dà nínú òpópónà yìí òun lẹ̀ṣẹ̀ ń tó báyà rẹ̀ sùn hmm, ìyẹn rìbá ọ̀rọ̀ rìbá lè tó bẹ́ẹ̀ bí nínú àwọn nǹkan tí à ń fọwọ́ kékeré mú ni bí ọ̀rọ̀ kísòkòtò kọjá kókó sẹ́nà ni pé ó ó kọ́mọ̀ láàrin àwọn èèyàn kódà àwọn tí wọ́n ń pera wọn láfa àgàn wọ́n mọ̀ wípé kí ni big deal ń bẹ yín o ṣé mi wá lọ́rùn òjíṣẹ́ lásán lásán lásán pé ma asfala qabai fọfin náà ntọ́ba ti kọjá kókósẹ̀ inani ni àwọn ẹ̀rí tó pọ̀ ṣùgbọ́n níta ọgbọ́n mùsùlùmí ó rí <laughs> ọ pàdé ẹnìkan ní báyìí ni ti kó a lè wọ́n bá fa sòkòtò yẹn lọ sókè. ọkọ̀ọ̀kan wò ó gbé dúdú ó ṣe máa correct o ìgbà mo wá béèrè question kan lọ́wọ́ rẹ̀ pé <laughs> ṣé ọmọ bí ni ẹ ọlọ́ ọmọ bí ah, ni ṣọ́ọ̀ka ó kàwé dé secondary school ọ̀ka ọmọ ah, pẹ̀lú gbogbo àwọn nùsùsù tí wọ́n á kọ́ ẹ nípa àmúra yìí ó ṣe wá rí báyìí débi pé òun tó ń fẹsẹ̀ gbogbo ṣòkòtò rẹ ló ti kó dọ̀tí ìlà mo ń tún ràn ẹ́ lọ́wọ́ kọ́ ọmọ ṣòrí bú lórí irun àbọ̀ ọmọ implication tó ń ṣe yìí ni o fẹ́ máa bá mi já gídígbò lórí irun. asalaamu aleykum ọba bọ́ ọba sálọ. ọ̀sẹ̀lẹ̀ musiba ni tó ti bá ọmọ yìí ìfẹ́ nu wọ́n ń ṣe àwa náà bá wọn ṣe kì í dẹ̀ ṣeṣe sí mùsùlùmí àkọ́kọ́ torí a mọ̀ yí pé ọ̀yọ́ ni wá ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan tí mùsùlùmí. máa ṣe gbìyànjú rẹ kọ́nà ń kó sí nínú bọ̀dọ̀ wọ́n máa kún fàdùà èyí ò ní kọ́ mọ̀ gbà. ẹ <laughs> bẹ́ẹ̀ni ìwọ ṣe tiẹ̀ tó bá ṣe tiẹ̀ kó fi ó kulẹ̀ fún bọ̀ tó bá ti di kó gbárùn kan bẹ́ẹ̀ àti máa gba ẹ̀bùn lọ́wọ́ rẹ̀ máa kóra fún. Now now. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́ba ti di tọ́ba ti bọ́ kò sí ní tẹ́yìn kan fẹ́ ṣe sí bá a ṣe dùn mọ́ láwa yìí àti sìyàn tọ́ba ṣe ẹ̀jẹ̀ fẹ́lifẹ́li tó ṣẹlẹ̀ ó rọrùn bí ìgbèyàn ń mú ọmọ òpó lò tí wọ́n ṣẹ̀ bí àtiwẹ̀ rọrùn orí rẹ̀ flexible ẹsẹ̀ flexible gbogbo ẹ̀ ó ṣe é wẹ̀ tí àbáṣalápá ń tètè wẹ òkú wọ́n máa ń gan ni kìí ṣe kó máa ń gan nìkan àwọn bíi ìdọ̀tí tó wà nù ìgbẹ́ nǹkan yóò di pé yóò fẹ́ máa rùn ẹni tó jẹ́ ni wa àti súnmọ́ gan ò ní fẹ́ rọrùn mọ́ ló fi jẹ́ pé tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ni ká wọ gloves ká tẹ inú tó bá yẹ pọ́ ọmọ rẹ̀ ni tàbọ́kọ tó dáa jù kọ́kọ́ wẹ̀ ìyàwó rẹ̀ kíyàwó wẹ̀ ọkọ torí pé kí ni kò síbi kan tó kọ́lọ́fín lára àwọn méjèèjì tí wọn ò lè rí. àwọn tí wọ́n bá lè rí òwò ara wọn yẹn àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí jù láti wẹ òkú. kan tẹnu tí wọ́n bá tẹnu dáadáa tí nǹkan bá sì kù nínú á jáde níbi ìgbẹ́ kan tábà fún. tí wọ́n bá ti tábà fún báyìí tán bá jẹ́ pé obìnrin ni kí á tú irun rẹ̀ ká ṣàlùwàlá fún ní bó bá ṣe rọrùn sí. lẹ́yìn ìgbà tán tẹnu tán wọ́n fọ ibi ìdodo débi orúnkún àtinú àtìta wọ́n fọ gbogbo ẹ̀ dáadáa wọ́n ṣàlùwàlá fún tẹ́ bá ti ṣàlùwàlá fún tán ok wọ́n á kú wíwẹ̀. wíwẹ̀ òkú odd numbers ni látòrí mẹ́ta márùn tàbí méje ìyẹn ní numbers yẹn ó depend lórí bí a bá ṣe ní bùkátà sí mímọ́ rẹ̀ sí ọ̀kan nínú àwọn wíwẹ̀ yẹn kọ́ṣẹ́ wà ń bẹ̀ ó lè jẹ́ ọṣẹ tó ní òórùn dáadáa àti kàìnkàìn tá a fi fọ gbogbo ara ẹ̀ nínú àwọn wíwẹ̀ yẹn ọ̀kan nínú àwọn wíwọ̀n yẹn èyí tó bẹ́tà èyí tó jẹ́ last one kí a mú tọ̀àrí aládùn kábù sínú omi yẹn tí ó fi kárí dáadáa yẹn tí ó fi ní òórùn dáadáa a fẹ́ gbé e ni a fẹ́ ṣe kínní ni àwọn tí wọ́n bá fẹ́ gbé òórùn e, aládùn yẹn ó tún fáwọn mọ́ra láti gbé tàtà e. bá ti wẹ̀ tán orí bá a ṣe máa wẹ̀ jù jẹ́nàbà náà láṣẹ wẹ̀. tábà ti wẹ̀ tán aṣọ ìpele bíi ihram yẹn méjì ta a nà á lẹ̀ agbésàrẹ̀ etí rẹ̀ á rà tọ́ díẹ̀ fi bo bí ẹsẹ̀ a yí sí ọ̀tún a fi yí sósì á rà mú ibi tààrà tọ́tínrín yẹn a fi de ibi ẹsẹ̀ a rà fi de bí a rẹ̀ tún fi de ibi náà kọ́mọ́bà máa fi ṣí. Si kó fi rọrùn láti gbé. tó bá yẹ pé èèyàn méjì láàárí tí wọ́n fẹ́ kírun sókù lára wọn ò ní dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹnìkan yẹn ó dúró lẹ́yìn ẹnìkan ni tó jẹ́ pọ́ ọkùnrin ni á dúró níbi orí ibi sọ́wọ́n bí àyà rẹ̀ tó jẹ́ pọ́ obìnrin ni ibi àárín rẹ̀ ni á dúró sí minimum takbirat mẹ́rin ni allahu akbar àkọ́kọ́ aka fatia afi surali allahu akbar èkejì asa salatu fún jisana sallallahu alaihi wa sallam allahu akbar ẹlẹ́kẹta aṣáájú tó pọ̀ fókù ẹlẹ́kẹrin aṣi taslim asalaamualeykum wa rahmatulah asalaamualeykum wa rahmatulah àgbè sàárè tó bá jẹ́ pé ibi tí ó le dáadáa ni tí ìṣebi tí ó lómi tí ò rọrùn tá a bá gbẹ́ lọlẹ̀ báyìí bó bá ṣe jì sí lọ dá a sí jù a kí sàárè jìn dáadáa a bá gbẹ́ lọlẹ̀ báyìí a wà gbẹ́ àárín báyìí a jẹ́ kó fèsì kíbla alakọ́ba. قبلة المؤمن hayyan wa mayyitan kaaba ibi dojúkọ olùgbàgbọ́ òdodo ni láyé o tàbí ńgbà tí o sì láyé mọ́ ẹ̀rọ tó tẹ̀ jáde láyé a fèsì ẹ̀ sí a a bu yẹ̀pẹ̀ sí a mú yẹ̀pẹ̀ a san ma a kọba rẹ̀ kò ní ìdí extra yẹ̀pẹ̀ mọ́ a rí pa ti bu yẹ̀pẹ̀ kan láàrin yẹn ẹ̀pẹ̀tà bù láàrin yẹn yóò jẹ́ kó lé díẹ̀ sí i àní ìdí ewé kan àní ìdí pátákó kankan simply tàbá débi sọ̀dáṣì jẹ̀nẹ́sà á fọ ẹ̀ but minimum lè ń tẹ̀yàn ṣe tí àwọn èèyàn bá wà ń bẹ̀ tán pọ̀ á ṣe wá síbí wa ṣẹ́jú márùn-ún ọ̀sán òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sálám wọ́n sọ fáwọn sàbẹ̀ pé torí ọjọ́ òní ló fi ẹ̀kọ́ olúkálùkù múra o Ah, Sayyidina Uthman radiyallahu anhu kì í banú jẹ́ téèyàn bá n'u tó bí ṣe máa ku to téèyàn bá gbé sínú sàárè tọrọ òjíṣẹ́ lásìlá àṣìlá tó sọ yìí pé gáréèjì àkọ́kọ́ nínú ìrìn àjò ọ̀run lélẹ́yìí tídẹ̀kùn bá ti wà níbi eléyìí ètò wà lẹ́yìn rẹ̀ máa wà tí òkú bá ti rí ìnira níjọ́ àkọ́kọ́ yìí èyí ń bẹ ó burú jù lọ. òjíṣẹ́ náà sàlá sàlá máa fi sọ yìí pé sàlù li akhikum at-tathbita fa innahu la'ana yus'al ẹ tọrọ fún ọmọ ẹ̀yà yín o ìdúró ṣinṣin torí wọ́n ti ń bi léèrè lọ́wọ́ báyìí nísìnyí bẹ́ẹ̀ ṣe dá yẹpẹ́ bó wọ́n ti ń bi léèrè lọ́wọ́ so gbogbo wa tí a bá ti kírun a máa bá bẹ ọba adẹ́dà yìí pé kó foríjìn kó ṣekú nísìnyí fún kó dẹ̀ jẹ́ kí ṣókí ó ṣe rí ni hmm. aleykum salaam aleykum salaam naam. àtàwọn ah, ẹni tí ó gbé gan ẹni tí ó ṣe lé àwòlíyà rẹ ni àwọn tí wọ́n lè gbé láyé náà ni the most important jù tí wọ́n ṣe agbátẹrù eléyìí àgbè ni àgbè sínú sàárè ni but ẹni tí ó gbé sínú sàárè kó jẹ́ ni tí kò súnmọ́ ìyàwó rẹ̀ tí ò ní jùmá ní nǹkan bíi twenty four hours back òjíṣẹ́ náà sàrà sàlám máa ń ọ máa ń sọ yìí gẹ́gẹ́ bó ṣe wà ní Sahih Bukhari now akasalaam now. Now. But but ìwọ ló fún aláyé jẹ ìwọ ló fún aláyé jẹ ó fún aláyé jẹ ni ṣé wọn ń sá fún ni àwọn nǹkan rẹ ní tí wọn bá fẹ́ fi ṣe gan fílẹ̀ ńgbà náà ó rọra yẹ̀bà fún ọ ni ibi tí èèyàn ó ti ṣe wá sí gan nìyẹn instance kan wà báyìí arábìnrin yẹn jáde láyé àgbàlagbà ni ó ṣẹ̀sìn àwọn ọmọ rẹ̀ wọn ò fẹ́ tètè mójútó aṣọ táwọn rà nígbà táwọn lọ sí UK làwọn máa fi sin àwọn eléyìí ètò ń rà nígbà tó lọ sí Italy wọ́n fi mú sọ oríṣiríṣi òyìnbó tí wọ́n fẹ́ sọ yẹn ó fìdí pé òkú ń gan ó ti fẹ́ máa rùn ẹni tó fẹ́ bá wọn gbìyànjú láti ẹ̀ sọ wípé káságbá tẹrù káfílẹ̀ wẹ̀ kó fi yá kíákíá òun náà ti kú òun nígbà tó wá di pé wọ́n wá ń sá sẹ́yìn ó ní à ẹ̀ ń sá sẹ́yìn ẹ̀ mójútó nǹkan yín tẹ́ ẹ̀ bá mójútó tẹ́ ẹ̀ bá fi ṣe é ṣe. èmi tiẹ̀ wà kan bàtà ní gbogbo èèyàn ọ̀hún lẹ́sẹ̀sìrì ṣé ọmọ argument yẹn fún wa wọ́n ní ṣé bá ṣe fi òkú lẹ̀ bí ẹran nù sàárè ni ṣé náà sùn lẹ́yìn kò tún wá wọn ò tún wá fi mọ́ ń bẹ̀ yẹn wọ́n ní àkàmù jẹnáìs tí wọ́n ń sọ gan àwọn gbogbogbogbogbò ẹ̀ àwọn òrí tí wọ́n ń sọ yín bẹ̀ títí di sinmi ti lè bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ òtútù kan mú mi ni tọ́ra ara wa náà ni pé owó gbogbo àkàmù jẹnáìs òrí ń bẹ̀ẹ́ òtútù dẹ̀ mú mi mi ìdẹ́lẹ̀ mi ìdẹ́lẹ̀ bá sọ̀rọ̀ mọ́. want want tá a bá débi jẹnáìs àfọ wẹwẹdà a kàn fi lè ṣe brief brief brief torí àìmọ̀ ó lè ṣẹlẹ̀ anytime anywhere. Hmm. bẹ́ẹ̀ni. bẹẹni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni amakun bẹ́ẹ̀ ká yarí ma wọn lọ́wọ́ ká yarí ma wọn lọ́wọ́ ó ṣẹlẹ̀ ń bì kan ti ń pè bùbù rẹ̀ ni àwọn àfáà ti ma ń ṣe bẹ́ẹ̀ ni brọ́dà kan wá wà ń bẹ̀ ti ń pè bùbù rẹ̀ bí tí wọ́n ti fẹ́ ma pè bùbù rẹ ló sọ yìí pé asalaamualeykum gbogbo wọn ni wa aleykum salaam bá sọ wọn ntí condition tó wà nísìn gbogbo wa náà là wà ní condition báyìí kò sẹ́ni tó lè escape ẹ̀ torí ẹni tó dáa jù lẹ́dà ó test ó wà nínú condition báyìí báwo la ṣe é ṣe ó kó bẹ̀rẹ̀ sí kó tàdís lítù tí ó ti kọ́ nínú hakamu jenas. ó bẹ̀rẹ̀ sí sọ ó bẹ̀rẹ̀ sí sọ ẹ̀kọ́ wo ló rò pé kọ́ wọn bẹ̀ wọ́n bá wojú ara wọn àwọn ọmọ nájímù nù àwọn ọmọ adédọ̀kun ó ń kankan lọ́wọ́ bá mi ògùn wọn bá túká ẹ mọ bá wọn fa kínní ògùn kan mi nà ọ sébẹ̀ ṣe ni bóòlù ẹsẹ̀ ní ká ṣe brọ́dà ìwà bọ́ síwájú kì í ṣe ẹnìkan n tó sọ yìí ìyá àyàwó tèmi ńgbà tó jáde láì lẹ́kọ̀ọ́ bá ṣe ṣe nìyẹn wọ́n gbé wọn sínú sàárè wọ́n wá fẹ́ máa sọ sítórì oríṣiríṣi tọ́ra àwọn ọmọ tí wọ́n wà ní UK àwọn tí wọ́n wà ní US àwọn tí wọ́n wà ní kínní wọ́n fẹ́ gba dọ́là ọrọ kan sheik ẹ wà ń bí o mo ní bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yá yìí tẹ kí mu mọ́ tẹ́ ẹ̀ ti di kiri ní tí wọ́n ń béèrè lọ́wọ́ ìyá lọ́wọ́ nísìnyí ẹ jẹ́ tí àbò náà ń àbò tán wọn ṣe Islam ṣe ní ká ṣe kò ní ẹni tí ò bá wá ṣe pàápàá ńkọ́ wọn ojú ara wọn àṣẹra sọ̀rọ̀ gbàtà sọ̀rọ̀ tán wọ́n ṣẹ̀ wá wọ́n wá kúrò ń nígbà tí gbogbo wa àjẹbẹ́ nítorí sọ yìí ni wọ́n fẹ́ máa sọ dọ́là mélòó dọ́là mélòó lẹ fẹ́ filẹ̀ ẹni tó bá fẹ́ sanwó ibù ibù bẹ́ẹ̀ di ìyá nínú sàárè iná èsì ṣéèsì lẹ fẹ́ san nǹkan kan opportunity àti ìkẹ́ àwọn ọmọ yìí ọ̀gọ̀rọ̀ wọn ò lè dá kankan mọ̀ wọn wọn ò fẹ́ kí àwọn jẹ́ ànsáré lóòótọ́ wọ́n dẹ̀ mọ̀ àwọn tí wọ́n dẹ̀ rò pé wọ́n ń sọ̀rọ̀ àlùfáà ni wọ́n gbogbo wọn ni wọ́n gbé irun háhùn nù yìí tí wọ́n rò pé nǹkan gidi ni wọ́n sọ. sọ gbogbo nǹkan báyìí tó o bá wà ń bẹ̀ ṣe kìlọ̀ má rárá filẹ̀ fún wọn o là torí tó o bá sọ̀rọ̀ ń bẹ̀ kò sẹ́ni tí ó lù ẹ̀ nítorí lè fa wàhálà ní pé tó ń bá ń bá wọn dun kínní tó. So, fọlíkọ yúrò bíi ẹdì yìí ò ní bá wọn bẹ̀ wọn màmá pèlésánì kó o change ẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu a ah, èyí tẹ́ ẹ dálẹ̀ yìí o kẹ́ ẹ gidi fún ẹ bẹ́ẹ̀ ọ pàtàkì alexander. a wannan kuma a yi likitoci za su kawo táwa àti sọ n'igwe pé bóòlù àti mọ̀ pé ẹni tí ẹ tẹ̀ ló ti kú ìdìkú gangan torí ńgbà mí gan ẹni tí ẹ ló ti kú yóò ti kú wọ́n kàn <laughs> tó kú gidi oníbàtí mọ̀nà na no akami gangan fún wa. ọ̀rọ̀ ọ̀rọ̀ àkàmì jẹ̀nàìsì lọ sọ irun wákàtí márùn gangan gan sífà rẹ̀ ò tí ì mu náà náà ṣe ń gbogbo gbà ni àlùwàlá tó yẹ pé à ń kí ṣe ń gbogbo gbà tọ́ba tọ́ba dé bomi táwọn ẹlòmíì máa ń ṣàlọ́ ọlọ́wọ́ iná ìdí làwọn ẹni ìdẹ̀rẹ̀ jọ tọ́ba rí bí mùsùlùmí gan ṣe ń ẹ̀rọ ọ̀bùnà wọn gbèsè nu gbèsè nu é. wájú wájú yẹn ò wà òkè wájú kò wà òkè wọn ò ṣíwájú imam kó tó bá dé káàbà gan àwọn tí wọ́n ń ṣe tawaf wọ́n fi bí ààyè ìmáàmù lẹ̀ títí déwájú káàbà tí ó fi ní jẹ́ pé wọ́n rí tawaf ṣe ń bẹ̀ tí ìmáàmù bá ń kírun àwọn èèyàn tí wọ́n bá ti fẹ́ kírun báyìí wọ́n make sure wípé níwájú ìmáàmù o kò sí àwọn èèyàn tí wọ́n tó ń bẹ̀ àwọn ìmáàmù mi ò gbà ni àwọn ìmáàmù gan mi ò gbà tọ́lá ti bá ìmáàmù mi sọ̀rọ̀ rí tó sọ pé ó ní understanding tiwa nìyẹn but nígbà tó dé Madina ó kò jẹ torí pé wọ́n fi láì sí ẹnikẹ́ni tó bá ti kí tó bá ti bọ́ síwájú bí o kò ní irun o torí wájú ìmáàmù ló wà wọ́n sọ bẹ́ẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك I just put next week eh, questions àwọn ọmọ yàrá lóbìnrin la kọ́kọ́ máa gbà torí àfọ̀n ní chance kankan lé ní. naam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت على ازواج ذريتك كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج ذريتك كما باركت على ال ابراهيم انك حميد السلام عليكم ورحمه الله وبركاته